sàlámù àlékún gbogbo àlùmọ̀ nẹ́bí ìrọ̀rùn ẹ̀sìn islam bá dé kò gbà kólekóle. tó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá àti ṣèjọsìn olúwa dẹ́dà ní ìbámu pẹ̀lú àlùkò àrí ohun tó náà nẹ́bí ọ̀rọ̀ àkídà ó fi mọ́ mọ́ àmàlà ìyẹn bá ti mọ̀ bára wa lò. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin lẹ́tọ́ àdínú yusuf yìí àti mọ̀ wáyé nírọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún sí márùn-ún àbọ̀ five to five thirty pm. àtọ́kùn ètò ni dr abdulfatah sarumi fal fàlàyé síwájú sí ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olùwàbáwa tẹ̀rù ọlọ́run tó so nígbàwó ètò àdínú yusuf yìí lẹ́sàn-án dáadáa láyé àti lálìkìyàmọ̀ oríire tó sọ̀rọ̀ sínú oṣù yóò ní pẹ́ nìkọ̀ọ̀kan wa rú o. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف الله وبا أترى الصلاة فوق النبي ومحمد وعلى إلي النبي أو صحابة بنتين تليلا النبي صلى الله عليه وسلم تفي ديوجو بندي القيامة أبلون في إكتي أترى كفي كالي بقوان gbogbo àti àwọn gbé ètò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí òní ni ọjọ́ 1446 tó ń 2025 so gbogbo àwa tí à ń gbọ́ ètò yìí akíra wa assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń àìsàn tó máa ń ṣe ọkàn ọmọ ẹ̀dá ènìyàn tó tó ṣe pé èèyàn sì gbọdọ̀ wá ọ̀nà láti bọ́ níbi àìsàn yẹn torí kò sí tí àìsàn ọkàn táwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tó máa ń kóbá ju iṣẹ́ olóore èèyàn lọ yóò kóbá ẹ̀sìn èèyàn yóò kóbá ẹ̀sìn so tí ẹ̀mí bá ti bàjẹ́ ẹni pé tí ọkàn bá ti bàjẹ́ so àbí ọkàn bá ń ṣàìsàn kò sí ni yóò mm-hmm. máa lapa lórí ẹ̀sìn èèyàn náà ni anabi sallallahu alayhi wa sallam ó máa ń ṣọ́ àwọn sàhábà lára nípa àìsàn tí a ń bá lọ ẹni pé àìsàn àríyá kárí mi kí èèyàn máa ṣiṣẹ́ olóore kò fẹ́ káwọn èèyàn ó rí ọ ẹ̀rẹ́ kò fẹ́ káwọn èèyàn kí wọ́n yìn ọ́ tí èkó tí wọ́n bá ti yìn ọ́ inú rẹ̀ ó sì bàjẹ́ àbí tí àwọn èèyàn bá gbọ́ àwọn èèyàn bá gbọ́ kí wọ́n rí i pé wọ́n ló ṣe olóòrùn sì bàjẹ́ sọ eléyìí ó túmọ̀ sí pé àìsàn ń bẹ nínú ọkàn yẹn ó jẹ́ àdánwò kan tọ́lọ́mọ fi ń kan àwọn tó bá máa ń ṣe dáadáa àwọn tó bá jẹ́ ẹni tí wọ́n fẹ́ máa ń gbìyànjú láti ṣe eré ìwà ṣètọ́n náà máa lò ó láti fẹ́ fi ba iṣẹ́ wọn jẹ́ lórí pé kọ́dà ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́wọ́n bá àìsàn ọ̀jẹ̀lì ìgbà tí ó ń ṣàlàyé àwọn tí ọlọ́run fìyà jẹ ó ní wọn fawailun lil musallin alladhina hum an salatihim sa'un olúwa ní ọlọ́run fìyà jẹ ègbé ègbé ọlọ́run ìbínú ọlọ́run yóò máa bá àwọn tí wọ́n ń kírun kan àwọn akírun kan àwọn náà làwọn tó ṣe pé tó ṣe pé ńgbà tó bá ń kírun an salatihim sa'un wọ́n gbàgbé ara wọn so àdé wọn máa ń gbàgbé wọn ní yà sí ìrun wọn jà ní wọn jáde kó lórí ìrun wọn ní wọn ti fáwọn lórí ìrun mọ ọlọ́wọ́ ní alladhina hum yura'un àwọn náà làwọn tó ṣe pé wọn máa ṣe kárí ni mm-hmm. ẹ̀rẹ̀ ẹni pé tíyàn bá ń kírun ẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ní í ṣe kẹ́tí ó gba aládá ní í ṣe àmọ́ ṣètọ́n lágbára débi pé yóò sì fẹ́ kóbá yóò sì fẹ́ kóbá mm-hmm. yóò wá fi kárí mi sí i náà ní ànábì sallallahu alaihi wasallam mm. ànábì